gbàlà mo forí fún jésù olùgbàlà mo fọkàn fún ọkì má bàa kó gbé ẹja lé ó ṣeun fún mi pọ̀ ó ṣeun fún mi pọ̀ ó wáyé nítorí mi jésù olùgbàlà mo forí fún jésù olùgbàlà mo fọkàn fún akínátà ló gbé ẹja mi. jọ̀gọ́jọ̀gọ́ kò lè gbá mi o jọ̀gọ́jọ̀gọ́ kò lè gbá mi o ọ̀yọ̀ọ̀yọ̀ kò ní gbà o jésù olùgbàlà mo forí fún jésù olùgbàlà mo fọkàn fún ọkì bàbá tó. Oriyanda kolodawa o, ori Oriyanda kolodawa o, Yema jako male bímọ o. Jésù olùgbàlà mo forí fún, Jésù olùgbàlà mo fọkàn fún, a kì í máa bá a tó gbé ẹja lé. Gbogbo orí ìjà ló di tí o gbogbo òrìṣà lódìdí o ìrúnmalẹ̀ kò lè bá mi lọ. Jésù olùgbàlà mo forí fún. Jésù olùgbàlà mo fọkàn fún. Ó má bàa kó gbé ẹjọ́ sí. Ọlọ́run ṣeun dán o. Ọlọ́run ṣeun dán o. Ó dá mi, ó dì gbà mí. Jésù olùgbàlà mo forí mọ́. Jésù olùgbàlà mo fọkàn fún. Ọkì máa ta kó gbé ẹja rè. Ẹ wá ẹ jẹ́ ká tọ́ lọ́rùn. Ẹ wá ẹ jẹ́ ká tọ́ lọ́rùn. Ẹ kó ìjà yín dànù. Jésù olùgbàlà mo forí mọ́. Salamon, Moribon, Jacques Mabba, Coupé,